ẹjọ ẹ má bínú ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ àwọn mọ́ṣáláṣí ẹ pé wọ́n ti kọ́ ti pẹ́ wàláì bẹ́ẹ̀ ni ìlú odidi mínísítà wọ́n rán àwọn obìnrin bíi mélòó kan tí wọ́n jẹ́ ọmọ níwájú ẹ̀ máa sọ pé christian wà ń bí they are not many they animist ẹlẹ́pọ̀ ló pọ̀ jù gbogbo ló jẹ́ pé wọ́n máa ń burú tí wọ́n bá pààyàn kò nítumọ̀ because wọ́n ń jẹ ìjẹkújẹ ojú wọn lé ẹ̀yìn náà rí jọ́sí wọn pààyàn wá kàn lọ jù sínú ihò lẹ́ẹ̀kan kò sí tó kàn wọ́n so a gbọ́dọ̀ pẹ̀ràn lórúkọ lọ so súná ọmọ yìí ọmọ tí wọ́n bí obìnrin ni ẹran kan tó bá jọkùnrin ni ẹran méjì ó lè jákọ ó lè jábo ó lè jẹ́ àgbò ó lè jẹ́ mèsòrò tí wọ́n ń pè ní bùsòrò tí wọ́n tún ń pè lógùfe ó lè jẹ́ ewúrẹ́ itú bàbá àta ẹ́ tí wọ́n ń pè ní òrúkọ ó sì lè jẹ́ abo ẹ̀ mo rò pé ó ti yé ìta agbára bá kánbẹ̀ tàbí ìta bá rí òun ni wọ́n fi ń pa súná irú ọjọ́ òní èèyàn lè pa fún àwọn afáàn tútù àbí kò pín fáwọn èèyàn àbí kò dín kò fi sínú kínní àwọn èèyàn tí wọ́n bá ṣe mẹ́mẹ́wá very simple thing làwa muslim ò kì í fojú sí o it's not difficult èèyàn ò ti fi sọ́kàn bó tilẹ̀ pé tó máa ń jẹ́ kó ṣòro ni pé èṣù gan ò kì í fẹ́ ká gba aládá kò í fẹ́ ká ṣe tọlọ́hún ẹ rí i pé nǹkan tí èṣe tọlọ́hún yẹn máa ń rọ̀ wá lọ́rùn ayé ìgbà tí nàìjíríà tí wọ́n sì ń wo bọ́ọ̀lù dáadáa èèyàn ti dé stadium látago mẹ́sàn-án àárọ̀ ńgbà míì kódà àwọn mi à lọ èkó láti irú kàrẹ́ látàná wọ́n fẹ́ wo máàcì lónìí wọn ò nílé tí wọ́n á sùn sí wọn á lọ sùn síta stadium mọ́jú òtútù apá wọn wọn á wá wọ stadium wọn á tún wá lọ popular side tí wọ́n ń pè popular side ibi tí ò ní cover òòrùn á ràn títí tí di ìrọ̀lẹ́ aago mẹ́rin àbọ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ibẹ̀ ni wọ́n wà wọ́n wò bọ́ọ̀lù bọ́ wọn ò lè kírun ní mọ́ṣáláṣí ẹ̀gbẹ́ ilé wọn you understand bẹ́ẹ̀ náà ni ní ìsìn náà tó lórin kan bá dé ń sìn wọ́n sọ pé lónìí kan fẹ́ wá kọrin parẹ́ kan sí ẹ̀rí bí èrò ààbò ni kò tiẹ̀ nídìí ká sọ pé lónìí ẹwà àwọn dj yẹn lálẹ́ náà ẹ wo báwọn bọ́ìsì ó ti lọ bẹ̀ àtàwọn obìnrin ókè náà ni wọ́n máa ṣe ń bẹ̀ so ọ̀rọ̀ ọlọ́run kì í fẹ́ yáàyàn lára torí pé ọmọ náà pọ̀ jọ máa àlìjẹ́ náà lọ alàlẹ́ akọ ní tí mo ṣáà gbìyànjú láti sọ ni pé ojúṣe nìyẹn nínú ojúṣe yẹn ká máa fún ọmọ yẹn lórúkọ tó dáa orúkọ ń ròyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa jẹ́ nickname ẹ wo nickname jẹ́ o gbogbo ẹni tó sì fẹ́ jẹ́ orúkọ tẹ́nìkan jẹ́ rí orú ẹni tẹ́nìyẹn jẹ́ tó mọ sọ pé jẹ́ orúkọ ẹ̀ ẹlòmíín sì ń lọ fún ní ọṣpọ́pì ó ní òun nìyẹn àti bẹ́ẹ̀ lọ torí pọ́rọ̀ òye hmm? wọ́n sọ̀rọ̀ bàbá kan òun ti ìnira yẹn lòun ń wá kò ń ṣàlówó gbogbo ìnira tó máa ń wá sídìí owó kọ́lọ́hún gbé kan òun kó o mọ rojú kó o mọ ráàyè kó o mọ kawó kí àìrọ́jú ráàyè ó bóun èyí tí mò ń sọ kì í ṣe pé ọ̀rọ̀ mo fi ń ṣàwàdà o wọ́n dárúkọ bàbá náà o ní kàrẹ́ yìí mi ní sọ ni o pé ó ní dóòkì ń ṣọmọ kàrẹ́ ó wá gbé kàrẹ́ ni pé àìrọ́jú àìráàyè kó o mọ bá òun nídìí owó kó o ń owó kó o mọ ká tó tẹ̀ ń lọ́rùn bẹ́ẹ̀ sì ni tí ìyìn wàhálà tó ń sọ yẹn bá dé tó bá dé yóò wá máa ké pé ọlọ́run pé kó gba owó òun kó fún un lálàáfíà so àwa táàrin kiri tá à ń jẹ ṣingọ́ọ̀mù bá a ṣe jókòó yìí ẹni tí eyín bá dùn rí ni yóò máa yí ṣingọ́ọ̀mù téyín ò bá dùn yàn rí tí bá ń jẹ ṣingọ́ọ̀mù kò ní mọ kò lè mọ yìí ṣé téyín dùn lè jẹ ṣingọ́ọ̀mù níbo eyín sì máa ń dùn yàn gan-an so gbogbo bá ṣe ń rìn kiri tá a jókòó tá a ń wo ansẹ̀tì tá a ń fojú rí tí wàhálà bá dé ní ìsìn lèyìn ó tó mọ iyì àláfíà kò sẹ́ni tó mọ iyì àláfíà bí aláàárẹ̀ ọlọ́mọ́fà rẹ̀ ṣe wà wọ́n gbogbo àwọn tá a rẹ̀ ń ṣe ọlọ́run kó fún wa lálàáfíà so tóbi ìfẹ́ gba àsìkò rárá i want to spend just short minute i spent kí ni mo wò four minutes lẹ́lẹ́kejì alákọ̀ọ́kọ́ mo lo ṣe twenty eight minutes so mo ń wo time tí mo ń lò so lọ́rọ̀ kan ẹ̀yin ọmọ ìyá mi ọ̀rọ̀ ọmọ nínú Islam ó ní ẹ̀kọ́ ó lójúṣe so tá a bá ti ṣe yẹn fọ́mọ yẹn a máa ṣe tanik níta ń pè ní tanik ni pé ọmọ yẹn ńgbà tí wọ́n kọ́ bí àwọ̀ ẹni tá a wò pé ẹni eré ni dábínù date kìíní tó máa ń dùn yẹn tí wọ́n ń pè ní èso mọ́kà yẹn dábínù làwọn haúsá ń pè Ìlọrin wọ́n pè ní làbídùn àwọn kan ní dàbínù ó fẹ́ túmọ̀ lédè Yorùbá gbà tá à ń da ìbínú ni ò jẹ́ káwọn kan fẹ́ máa lò á máa jẹ kékeré A wàá fi sẹ́nu ọmọ yẹn á fi gbó èrìgì ẹ̀ oníṣẹ́ tó ń ṣe lára ọmọ tàbárò mo rò pé ti yé àtàwọn iṣẹ́ mi so lẹ́yìn yẹn á wàá máa bẹ̀ lórí ọmọ yẹn bó tilẹ̀ yẹ pé ńgbà tá a kọ́kọ́ bí ọmọ yẹn pa báyìí ló yẹ ká ti ṣàdúrà ta ibo ni wọ́n bí ṣíṣe hospital ní àbílé muslim ló gbẹ̀bí àbí kírísítẹ́nì náà ó nídìí o ẹni tó gbẹ̀bí ẹ̀yẹn ṣé gbà tó gbẹ̀bí ẹ̀ ó kà kankan sí i ìdókà ẹgbẹ́ ọmọ náà wá. ó ní ẹ àwọn gan mélòó ló máa ń tan tó yẹ kó kà ní wáyé. so ẹ lọ dókà kankan sí i. tó tó yẹ kó kà sí i màá kà sókè ẹ mọ̀ gbọ́ màá dẹ̀ túmọ̀ ẹ̀. ṣé ọmọ ìyá yìí ní báyìí ẹ̀rọ ajé ti ní ìfowópamọ́ ìmú ẹ̀ kẹ́yìn ìní ìlú ìlú bọ̀ àwọn rẹ̀ náà èdè máa dì wọ́n ní èdè kájẹ́rẹ̀ nítorí ẹ kó kà sí màá kà á torí bọ́mọ ẹ tí ó bèrè màá sì kà sókè rí ìdókì bí kálímẹ́tì la ìta mẹ́tìmínkù lè ṣètọ́ ní wàhámà wàmínkù lè àyìnì láàmà rí ìdókì bí kálímẹ́tì la ìta mẹ́tìmínkù lè ṣètọ́ ní wàhámà wàmínkù lè àyìnì láàmà. أعيدك بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. nítorí ẹgbẹ́ kàṣọ wọn ti dọ́gbọ́n bímọ dandan. tó bá ti gbé ọmọ kúrò nínú ẹ̀jẹ̀ báyìí nítorí ẹgbẹ́ tó gbé nítorí ẹ̀kọ́ kàní. òun ni àwọn pásítọ̀ fi ń jẹun ní ṣọ́ọ̀ṣì ṣe ẹ lísìn o àwọn àáfàá tó tún máa ń ṣèṣọ́jí náà wọ́n fi ń jẹun. wọ́n ní ọwọ́ tó gbé ẹ ní dọ́gbọ́n bíi ẹ̀jẹ̀ ọmọ ọwọ́ náà ọwọ́ burúkú yẹn bá mi mú kúrò bá mi mú kúrò yáá má gbà. wọ́n á fi máa jẹun tó ti yé ta ló mọ ọwọ́ tó gbéhùn ẹ̀ẹ́ sísítẹ́mù ìjíníkì àáfà láti jẹun ni chọ́ọ̀chì fi ń jẹun àwọn àáfà tó tún máa ń ṣèsọjí yàn pé àáfà kan tó ti ń ṣèsọjí báyìí wọ́n fi máa ń jẹun ta ni wọ́n sọ yẹn fún tẹ̀ ní fún lówó owó ayọ̀nà ẹ̀ tí má bẹ̀rẹ̀ ní ìsìn ẹ̀ bẹ̀rẹ̀ sí fún mi lówó so tí mò ń gbìyànjú láti sọ ni pé n tó yẹ kí wọ́n kà ní túmọ̀ rẹ̀ ni pé u'iduki bi kalimati la itamati. mo wá ìṣọ́ ọlọ́run ọba fún rẹ fún ìwọ ọmọ yìí pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba tó pé minkuli ṣèitọ́ni wò lọ́dọ̀ gbogbo àṣeitọ́ni èṣù wàhámọ́ àti gbogbo nǹkan tó lè tààyàn tàbí tó lè sọ̀yàn tàbí tó lè ṣèyàn ní ṣùtá wàmínkuli àìní láàmù àti gbogbo ojú burúkú kì í ṣe gbogbo àwọn tó wá kíyà ọlọ́mọ ló fẹ́ràn ọmọ àtìyá ọmọ àwọn olójú burúkú wà tí wọ́n wu ọmọ ìgbà tó bá lọ ọmọ ìyá ṣàmà sunkún ṣáá àwọn ọlọ́wọ́ burúkú náà wà tẹ́ bá gbé ọmọ fún tó bá yín gbọ́ ọmọ jó nǹkan míì ló fi ń gbé ijó ẹ̀yìn òrí so àdúrà tá a ṣe yẹn nǹkan tá a kà yẹn ló wá máa jẹ́ ìdáàbòbò fún ọmọ yẹn níbi àwọn ọwọ́ burúkú àti ojú burúkú ọwọ́ burúkú tó fẹ́ wá bá yín gbé èyí tẹ́ ẹ fojú rí àti tẹ́ ẹ fojú rí àtàwọn ojú burúkú tó fẹ́ wá wo ọmọ èyí tẹ́ ẹ fojú rí àti tẹ́ ẹ fojú rí àdúrà yẹn ó máa jẹ́ ààbò fún ànábì ló kọ́ wa kejì báwa la fọ́ọ̀mù ẹ̀ sallallahu alaihi wa alihi wasallam so gbogbo muslim ẹ lọ kọ́ ẹ lọ mọ̀ kò ní ìdí kéèyàn lọ lé ké kó tó mọ̀ ìṣètì tíwọ náà lè wà á ní kí wọ́n kà sórí sẹ́ẹ̀tì fún ẹ wàá máa gbọ́ tó bá ti lóyún sínú ìwọ ọ̀yá lójoojúmọ́ wàá máa gbọ́ tó bá ti ń gbọ́ wàá kàn rí pa á ti lẹ̀ mọ́yàn lọ́pọlọ ni ìgbà tí òwédókè bí kálímẹ́tì ìta mẹ́tìmíkú lè ṣe ìtọ́ ní wàhámà wàmíkú láì ní láàmà bọ̀ tá a rà ká slowly èèyàn ò lè gbọ́ ju oṣù mẹ́ta lọ tá a fi dúró sínú ọpọlọ kò ní ìdí kéèyàn máa rìpíìtì ẹ̀ kéèyàn ṣáà máa gbọ́ ṣá á dúró fún rẹ̀ so tí wọ́n bá ti bímọ lọ́sítù tí wọ́n gbé fún ẹ̀wọ́ kankankan ẹ̀ fún fún rẹ̀ tó bá jọkùnrin ìwízuka tó bá jọbìnrin ìwízuki bí èdè haúsá ìnásúnáka ìnásúnáki mo rò pé ti yé kọ́lọ́run ṣàánú wa lẹ́yìn yẹn láwa mójútó ẹ̀kọ́ ọmọ àwọn ọmọ wọ̀nyí nídìí ẹ̀kọ́ o àwa tá a jẹ́ tíṣà la mọ̀ fáwọn ọmọ nídìí ẹ̀kọ́ o àwọn skul mẹ́ta kan wà ní kàrẹ́yìn àbí bíi mẹ́rin kọ̀ǹpúrẹ́nsìfù agbóríkì òṣèlè àti àgbàòde ṣùgbọ́n àwọn mẹ́ta tó burú jù nínú wọn ni òṣèlè kọ̀ǹpúrẹ́nsìfù àti agbóríkì àwọn ọmọ wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kan ò ní jẹun wá láàárọ̀ tíṣà ló máa ń fún wọn lówó oúnjẹ kò sí bàbá ti comprehensive làwọn ọlọ́pàá tó fáwọn èèyàn lóyún tí wọ́n ti gbé lọ sí station míì tí ìyá rẹ̀ ò mọ ibi tí wọ́n gbé lọ ó ti yọ síìmù ó ti kan dànù òun láwa máa ṣe wàhálà òun láwa máa tọ́mọ yẹn táwọn agbóríkì ó kún ilẹ̀ pàmbẹ̀ yẹn àwọn ọmọ tí ò ní bàbá tí àwọn bíi òṣèlè kankan ẹlòmíì àti eh, kí lórúkọ ẹ̀yìn àgbà òde àwọn ọmọ tó ṣe é pé wọ́n bí lẹ́kọ̀ọ́ wọ́n á fi sọ́dọ̀ ya bàbá nílé àbí ìyá àyà ìgbà tó jẹ́ pé ọmọ obìnrin yẹn kò sí bàbá tó kílèmù ọmọ ẹ̀ tàbọ́kọ tó kílèmù ẹ̀ onímọ́tò kan ni ó ti bá mọ́tò lọ́wọ́ rí àbí Kaduna àbí kò tún rí mọ́ òun náà wá jù sọ́dọ̀ ìyáálé àwọn ọmọ yẹn á máa sọ́fà káàkiri sọ̀rọ̀ àwọn ọmọ yẹn pọ̀ sọ ọmọ tí yín ẹ má jẹ́ kó jẹ́rú ọmọ bẹ́ẹ̀ yẹn o so obìnrin ẹ̀yin ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́lẹ̀ ń jìyà jù àwọn ọkùnrin ń gbádùn ni tí obìnrin bá lọ lóyún tó gboyún kóyún gbogbo bí inú ṣe ń rún tẹ́yìn ń dùn kò ní dùn bọ́ ìyẹn ò bọ́ ìyẹn tó ń flẹ́ńjọ lọ ń tiẹ̀ ní o wà ló tún ti ń rìn kiri ìwọ nìkan ló ń sọ bá ọkùnrin kan kan sì ní rí ẹ pẹ̀lú bínú ẹ ṣeṣe dùdùdù kó ló ń lé ọ káàkiri tó bá dẹ̀ títí bímọ wọ́n tún ti ń pè ẹ́ láftà one ẹgbẹ́ these are the problems àánú mi ti máa ń kọjá bí òṣèlè àánú mi máa ń ṣe àwọn young girls tó yẹ kó yẹ kó níṣẹ́ kan lọ́wọ́ àbí tó lọ school òjò á máa pa wọ́n á máa pa wọ́n láwọn ń tajà kó ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ mọ́tò á tẹ̀ mí mọ́lẹ̀ a lé sílẹ̀ mọ́tò àtẹ àṣẹ gbogbo ẹ̀ kòkó ẹ̀ kò dẹ̀ nílé ọkọ̀ kankan tó wà wọ́n tún ti lé e nílé kò serious so kì í ṣe èébú ni tí mò ń sọ yìí o ká lè mójútó àlámọ̀rí wa ni because àwọn ọkùnrin wọ́n ń ṣíìtì àwa obìnrin wọ́n á da gbogbo ẹ̀ sí wa láyà ẹni tó dẹ̀ bímọ tó gbé ọmọ sínú fóṣù mẹ́sàn-án kò lè wọ ọmọ ẹ̀ kó sọ́fà kò lè rọrùn ẹtún wa tó máa ń dùn mí jù ni pé tọmọ yẹn bá dàgbà tó méèkì ẹ àwọn bàbá yẹn á wá yọjú wọn lọmọ wọn ni tí ò bá méèkì ẹ wò ní yọjú tìyá ni ó tún mọ ti káàkiri then why don't you kí ló dé tí ìwọ obìnrin ò serious kó má jẹ́ kọkùnrin kan ó kàn dà ẹ́ láàmú káàkiri so kọ́lọ́n kó ṣàánú wa so torí àsìkò ọmọ yẹn á kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ mọ́ náwó sẹ́kọ̀ọ́ ni ẹ̀tọ́ afẹ́kọ́mọ òun ó méèkì ẹ̀ láyé kó mọ̀ sọ pé bàbá mi ò tọ́ mi ìsínẹ́tọ̀ mi wọn náà ká tọ́ra rí ọ̀rọ̀ burúkú ni o èyàn ò jẹ́jọ́ ẹ̀ níjọ́ gbèǹde torí pé ọmọ òpera ìwáyé ìwọ ló bí tó bá mọ̀ pé òlọ́mọ tọ́mọ bímọ tó bá mọ̀ pé òlọ́mọ tọ́jú mọ́ bímọ àwọn bọ́ìsì ló dẹ̀ pọ̀ jù torọ́lẹ̀ ló pọ̀ jù náà àwọn ọkùnrin wọn á jókòó sábẹ́ Buhari ṣépè fàkèrèdọ́lù ṣépè fún kí lorúkọ sẹ́nitọ̀ wa lákòókò bíi borofis ṣépè fún borofis ṣépè fún bto ṣépè tí àwọn míì bá tún dé wọn tún ṣépè fún wọn kí ni wọ́n ṣe fún yìí wọ́n á ní ìlú le ìlú le iṣẹ́ wo lẹ́yìn ṣe wọ́n á ní wọn ò fún wọn lóúnjẹ tí wọ́n ṣáà ní kíjọba kàn máa fún wọn lóúnjẹ kí wọ́n jókòó bí àwọn ọmọ Niger Delta àwọn làwọn lepo tí Nàìjíríà fi ń ṣọ́ra ẹ lọ́mọ mú epo náà ẹ ṣe dákẹ́ mú so ẹ má àwọn bọ́ìsì ní ìsìn àfàwọn kọ̀ọ̀kan kò dẹ kò sẹ́ni tó ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ tó sírìọ̀sì ọlọ́run ló ń fìbùkún ṣiṣẹ́ ẹ bá lọ sí yunifásitì lákùngbà ẹ lè gbọ́rọ̀ gidi lẹ́nu àwọn ọmọ yunifásitì ń bẹ̀ yìí ìtẹ́kọ̀ọ́ ọmọ tí wọ́n bá ń gbọ́rọ̀ káàtì ìran bàbá wọn ògùn rí ni wọ́n làwọn fẹ́ kọ́ gùn pé àwọn tó méèkì ẹ̀ lónìí wọ́n kọ́kọ́ gun kẹ̀kẹ́ gbà tí wọ́n gun kẹ̀kẹ́ tán wọ́n gun mọ́tọ́sáìkù gbà tí wọ́n gun mọ́tọ́sáìkù ni wọ́n gun mọ́tọ́ wọ́n wá ń ṣèjì mọ́tò tí wọ́n fi àwọn fẹ́ dépò yẹn lẹ́ẹ̀kan náà so báwo ni wọn ò ṣe ní lọ́mọ ṣe yahoo yahoo tí wọ́n sọ yìí kìí ṣe yahoo kọ̀ǹpútà yahoo plus plus ẹ mọ̀ tí yahoo plus gan wọn ò ṣe yẹn mọ́ jìbìtì yahoo plus plus ìyẹn ritual tó máa ṣoògùn tó wá dé lẹ́ẹ̀kan náà ìjọ tó bá dẹ̀ máa ya wèrè náà ẹ̀kan náà ló máa ya mo tún gbọ́ pé wọ́n ti dá ẹgbẹ́ àwọn ìyá yahoo sílẹ̀ ń sìn àwọn ìyá àwọn ọmọ yahoo àwọn ìyá wọn wọn tó ti kẹgbẹjọ wọn ń ṣe mítìn ẹ wọn tiẹ̀ tún láwọn fẹ́ rẹ́gísítà àwọn ìyá àwọn yahoo so wọn fẹ́ máa dáàbò bo àwọn ọmọ wọn kó ni wọn má dàrú ìgbà tí mo lọ ìbàdàn mo lọ pólì ìbàdàn mo lọ ṣe nǹkan kan tẹ wá rí tí mò ń gbọ́ ń bẹ̀ yẹn níbàdàn ó kọjá bẹ́ẹ̀ so ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó là wá ń bẹ̀ o ẹ mọ ọ̀rọ̀ tí mò ń sọ ẹ mọ bínú pé mo gbà àsìkò bó ṣe pàtàkì lásìkò tá a wà ọmọ nínú ṣẹ̀ríà Islam wọ́n máa ń mójú tọ́ ọmọ nìkan pé nǹkan fẹ́ bímọ wúruwúru wàá bímọ àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí ọmọ wàá pẹran súná wàá fa irun ẹ̀ tí wọ́n ti fárun ọmọ yẹn then wọ́n máa ṣe tàníkẹ̀ àkàn tó yẹ káka mo ti kà wọ́n wá fún lórúkọ tó dáa sọ ọmọ wa yìí orúkọ tí wọ́n sọ ni Sọfíyà kí mo pè Sọfíyà Sọfíyà Sọfíyà eh, orúkọ tó dáa ni Sọfíyù fáàdì orúkọ gidi ni tí wọ́n bá ní sọ́fì tí wọ́n bá ní sọ́fà nǹkan tó mọ́ kànga pure hmm, ọlọ́run ọba oníṣẹ́ ọmọ náà lálábà wọ́n ọlọ́run ọba oníṣẹ́ ọmọ náà ní onídọ̀tí ọlọ́run ọba kò ní ṣe ọmọ náà lólókùnrùn kò sì ní ṣe láláàárẹ̀ kò ní ṣe láláìsàn yóò ṣe ní ọmọ alálùbáríkà fún àwọn òbí rẹ̀ kí la porúkọ ọmọ yẹn sọfíà ni bàbá rẹ̀ sọ o olúwa bùnkún mi àbókọ rẹ̀ jẹ́ olúwa bùnkún mi kọlẹkọ yìí olúwa bùnkáyọ̀ mi ogun ogọ yìí ogun jẹ́ kí olúwa bùnkáyọ̀ mi òkè bùnkún bùnkáyọ̀ mi ayọ̀ mi òkè ó dààmú. ó tọ́ mo fi ń fà yẹn sọ́rí fún ẹ̀ wá kiri o tí wọ́n ń pè ní ọ̀nà ìṣẹ̀dá ìṣẹ̀dá ọ̀rọ̀ àbí ìṣẹ̀dá èdè nínú Yorùbá hmm? mo rò pé ó wà ní English náà ó tún yàtọ̀ sí grammar hmm? torí àwọn kan àwọn Christian ló máa ń sábà ṣe wọ́n máa ń sọ àwọn orúkọ kan tó yẹ pé ìpè lápadà já sí wọ́n á ní èṣù pòfo lórúkọ ọmọ àwọn yorùbá sì ní akúndùn ká máa ṣọ́ọ̀tì orúkọ ká máa pe orúkọ díẹ̀díẹ̀ èṣù pòfo tá a bá fẹ́ á pè èṣù kò bá mu pòfo kò bá mu tó ẹ̀yin ò lè dédé máa ronú má rò pé ó ń ṣe nǹkan gíga èṣù pòfo lórúkọ ọmọ mi táwọn èèyàn bá fẹ́ ṣọ èṣù ṣókọ gidi ni pòfo kò sí ètò mu ni mo fi ń wò pé olúwa bùn káyọ̀mí òkè bùnkún ayọ̀ mi gbogbo nǹkan yẹn ó mú nǹkan ló ń ṣàná wo orúkọ dáadáa o ká tó di orúkọ kí ni wọ́n kọ tẹ̀lé yìí no fèyíkẹ́mi àbí fèyíkẹ́mi àbí fèyíkẹ́mi fèyíkẹ́mi ó mọ báwọn olúwa fèyíkẹ́mi fèyíkẹ́mi ó di mélòó ó di mẹ́ta ọmọ lukuman lukuman dàdídé kárí ọ ọmọ lukuman jókòó ẹ rí i pé Lukman rèé o bàbá ọmọ ni kò sá àwọn bàbá kan wà èrí wọn jọ kú mọ wọn ti sá lọ eléyìí ò sá lọ o ìyá ọmọ sórí pọpọ ọkọ gidi ni ó dúró Lukman jẹ́ ọmọ bàbá wa Nurudeen Nuru Nuhu Nuru ni ọkọ ẹ̀ Nuhu ìyàtọ̀ ń bẹ láàrin Nuru Nuru nìmọ́lẹ̀ Nuhu ni orúkọ ànábì Ọlọ́run tí wọ́n pè nú àyẹ̀ nóòhù ṣóyé kò sì sí dín lẹ́yìn nóòhù nóòhù nóòhù iná ìbá nóòhù náà tábí nóòhù kí lórúkọ bàbá nóòhù Suleiman Alabi jẹ́mẹ́ tó bí Alabi báyìí ẹni tó bí Alabi ni Odùsanra Odùsanra <laughs> bàbá ìtrai ṣé ẹ tó lè sọ ẹni tó bí Odùsanra ẹni tó bí Odùsanra ni ọ̀dà náà òkú ọ̀dà náà òkú ẹjọ́ nǹkan tí mò ń béèrè ṣe pàtàkì o wàláì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ẹ jẹ́ ká mọ ìran ẹ jẹ́ ká mọ bí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kórúkọ ó mọ lórí bàbá ọmọ nìkan èèyàn lọ UK ní Scotland àbúrò bàbá rẹ̀ tó ti kú ònílé láti one hundred years ago tó ti kú sílùú Scotland táwọn ọmọ ò wálé tàbí ní Sweden táwọn ọmọ yẹn dẹ̀ mọ orúkọ bàbá bàbá wọn ó ní ń jẹ́ bàbá àbúrò bàbá wọn ló wá bí bàbá ẹni tó ṣẹ̀ wá sí Scotland tí yà ń jẹ yìí ẹni tó ẹni tó yẹ kó sàn ìwé rẹ̀ kò mọ̀ pé fámílì òun ni ṣùgbọ́n tó ń kálukú bá mọ̀ rẹ̀ ẹ̀ ọmọ ìlú wo ló ti wá ibi báyìí á ní ọmọ ta ni á ní òun ò yòókù á ní òkè wẹ́l tó bá lè trace ẹ̀dúkà á wá máa béèrè á kàn rí i pé àṣé same family làwọn problem ẹ̀kọ́ sọ́ọ̀fù náà ìṣòro ẹ̀kọ́kọ́ yanjú so ṣẹ̀ríà Islam fẹ́ ká mọ ìran ká lè tó kẹsẹ̀ ẹran kó mọ́ dàpọ̀ mọ́ tèrò kí ló mọ́ dàpọ̀ mọ́ ṣàpà àyà Kùránì gan sọ so ó ṣe pàtàkì ká mọ ìran wàhálà ẹ̀ ó dáa ọlọ́run bá yóò ṣàánú wa ní ìparí a bẹ ọlọ́run ọba fún ọmọ náà tí wọ́n ń pè ní hútúbà ọmọ Allahumma ij'al sọ̀fíyàtà. بنتا صالحة مسلمة مؤمنة قانتة ولا تجعلها مشركة كافرة برحمتك يا متمردة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم اللهم ارزق أبا صفية وإن كان رزقه في السماء فانزله عليه وإن كان تحت الأرض فاخرجه له برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين وإن كان بعيدا عنه فاقربه إليه برحمتك يا أرحم الراحمين اللهم بارك في ثدي أم صفية برحمتك يا أرحم الراحمين واجعل صفية بنتا مباركة برحمتك يا أرحم الراحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ṣókí inú díẹ̀ nínú ìtumọ̀ àdúrà tá a ṣe torí àdúrà tí wọ́n bá fi kí ó ṣe ẹ̀ lè yorùbá èyí tí mo kà fọ́mọ yẹn tí mo tú lẹ́ẹ̀kan yorùbá yẹn díẹ̀ ni torí pé àdúrà tá ànábì bá ṣe jà wá ní òní kẹ́lìmì ni ọ̀rọ̀ kan tó kó túmọ̀ tó pọ̀ sínú ni níta ń sọ ni bí ọlọ́run bá ní ṣe ọmọ yìí ní ọmọ alálùbáríkà bá ní ṣe ní ọmọ onígbàgbọ́ òdodo má ṣe ní ọmọ kèfèrí má ṣe ní alágídí ọmọ a ní kí ọlọ́run ọba kó má ṣe ní ọmọ tí kò ní nílàákàyè kó má ṣe lólókùnrùn kó má ṣe láláàárẹ̀ kó ṣe lẹ́ni tó gbọ́n bérebére ìrọ̀ ọ̀mọ́ ti ka torí oríṣiríṣi lọ́mọ àwa tíṣà lámọ́ rí ọmọ kan mo máa mo ná dáadáa lẹ́tà ń márí pé ọmọ yẹn ò pé ó dà ti wà lẹ́sẹ̀ stiri ó ń kọ wáìkì lọ́wọ́ wọn á bẹ̀ nìkan lóun náà ti ń wò pé kò pé ni tẹ́ bá sì rí èyàn sọ pé obìnrin tán àwọn ọmọ ẹran jòkì wà báwọn ẹran jòkì ẹran jòkì níta wà lọ́nulé lọ pé mọ́mí ẹ̀ mọ́mí ẹran mọ̀ ń jòkì níta kò lé ẹ ṣé kí ló yẹ kó ṣe ìwé yẹ kó lé ẹran ni ó wà lọ fẹjọ́ ẹran sùn nù pé ẹran jòkì. onu ní wọ́n ń pè ní dàgẹ̀dẹ̀ lúná dáná sunbú ọmọ ọlọ́mọ fún wa ń ro na fún wa lọ́mọ alálùbáríkà ọmọ tí làákàyè rẹ̀ pé ọmọ tó ṣámúṣámú ìrọ́ ọmọ tí káyọ̀ rahma rahmin akọrọmọ obìnrin ni ọlọ́run kó bá ní fún lọ́kọ alálùbáríkà ó ṣe pàtàkì gbogbo obìnrin àwọn obìnrin kan wà tó ń ṣàṣìṣe bá ń tọrọ ọmọ mi àdúrà tẹ́ẹ̀mọ́ ẹbẹ̀ lọ́run ni pé ọlọ́run kó fún ọmọ mi ní ọkọ alálùbáríkà àwọn ọmọ mi ìyàwó kejì kẹta kẹrin ni wọ́n lọ ṣe tí wọ́n ṣe oríire ẹlòmí ìyàwó àkọ́kọ́ ló ṣe òun àtọkọ rẹ̀ inú ìyà inú ìṣẹ́ ni wọ́n wà wọ́n ń jìyà kiri so ètò ṣe pàtàkì ní kọ́lọ̀ ń jẹ́ kọ́mọ wá fẹ́ ọkọ alálùbáríkà kó náà ó sì lálùbáríkà ní ọkọ ẹ̀ that is the most important ohun tó ṣe pàtàkì nìyẹn o ìyókù wọ́nranwọ̀nran ni o sọdọ ẹ mọ ṣe àdúrà ṣe la ṣẹ̀rí islam pé àdúrà tẹsán bá ṣe ló correct fọkọ wa lọ fọmọ wa lọkọ lálùbáríkà kò sí ọmọ lálùbáríkà ṣẹ́rí gbogbo ìtẹ́fẹ́ mọ́ fi kún yorùbá yẹn mọ́ fi kún tọmọ bá ti lálùbáríkà tọkọ lálùbáríkà tọmọ lálùbáríkà ọ̀rọ̀ ti parí ó ti yanjú that's the most important thing o ìyókù wúruwúru ni o a ti rí gírádùétì ọkọ pòfẹ́sọ̀ ìyàwó pòfẹ́sọ̀ tí wọ́n yọ àdá síra wọn tí wọ́n para wọn àwọn tí wọ́n yọ ọ̀bọ síra wọn tí wọ́n para wọn wà o dáadáa you go to the university you see so many doctor ó wọ ṣòkòtò ọkọ professor wọn yọ wọ ṣòkòtò wọn ò dẹ̀ bímọ kan gidi ọmọ tó ń datọ́ ó kàn ọkọ lọ́n foríjì mi àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ṣẹ̀yìn tí ìrírí téèyàn bá rí èèyàn ò lè mọ̀ sọ o so ètò ṣe pàtàkì ní àlùbáríkà o ọlọ́run kó fún lọ́kọ alálùbáríkà o ọlọ́run kó dẹ̀ fún lọ́mọ alálùbáríkà o kó jẹ́ kó wúlò fúnra rẹ̀ kó wúlò fáwọn òbí rẹ̀ kó wúlò fún bẹ́ẹ̀ kó wúlò fún gba ilápapọ̀ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhabana gbogbo àwọn tá a wá jókòó iná ẹni tó ń wọ ọmọ Ọlọ́run pèsè ọmọ alágbàdàn àwọn tọ́lọ́run fún lọ́mọ tó tún ti gba ọmọ náà Ọlọ́run bá ní tù wọ́n nínú àwọn tọ́lọ́run ti fún Ọlọ́run gbọ́mọ lọ́wọ́ gbogbo àwọn ọmọ wa ni jẹ́ kí wọ́n ṣe oríire o wọ́n ṣàlùbáríkà o Rabbana atina fid dunya hasana akhirati hasanata wa qina adhabana وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته